الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìnbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba wa aláàánú ni ọba ògbà ògbó ọba ọlọpẹ, ọba tí ń sọnù wọn lóòrèkóòrè nígbàkúgbà àti ní ọjọ gbogbo ọba yìí ni a sọpẹ́ fún ìkẹ́ àti kẹ̀kẹ́ ọlọ́ba ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ba ara lé aṣọ abẹ́rẹ́ àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe ẹ̀kọ́ ṣe títí ó fi di ọjọ́ ẹ̀san. gẹ́gẹ́ bí tíra tí a ń bá bọ̀ tí a kó kọ rẹ̀ ní àlìjámíhù lè bá dátì dáhì wáhdà àkójọ ohun tá a fi ń ṣèjọsìn fọ́nà wọn ọba nìkan ṣoṣo tó ìjẹ́ pé ibi tí a dé òun náà ni ohun tá à ń pè ní àtàádùn ìlú ṣùgbọ́n ọlọ́run ọba nìkan ní olùjọsìn láti mọ ọlọ́run ọba nìkan lólùjọsìn ibẹ̀ ni adé ọlọ́run bọ́ba àlejò ọlásọ fún wa ọlọ́run bá ní pé wà ilahukum ilahun wahida la ilaha illa illahu arrahmanur rahim wà ilahukum ilahun wahida. لا إله إلا هو الرحمن الرحيم ọlọ́run bá ní pé ọba tẹ́ máa ṣèjọsìn fún ẹyọ kan ṣoṣo ni o kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo àfi òun àjọkẹ́ni ó sì jẹ́ àṣàkẹ́ ọlọ́run bá balẹ̀ kí ọlá. ó jẹ́ pé wà nínú àyà yìí nípa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń wò pé bóyá ọlọ́run ọba pọ̀ tí ò ló ń kà gbogbo èèyàn ló jẹ́ pé wọ́n máa ń wò pé ọlọ́run ọba ẹyọ ṣùgbọ́n wọ́n tó bá ti jẹ́ mùsùlùmí ẹ̀yà tó rí obì lọ́ǹgì sí haúsá lọ jẹ́ ni ìgbò lọ jẹ́ ni fúlàní lọ ni òróró lọ́jẹ́ ni bàbá sì jẹ́ yorùbá tàbí àbí ọba ti jẹ́ mùsùlùmí o gbà pé ọba rẹ tó ń ṣèjọsìn fún ọkan ṣoṣo ni ọ̀kan nínú àwọn tọ́padà ti sàádé lójú ọyá Muhammad sallallahu alaihi wasallam ń bi pé mélòó ni ọlọ́run ó ní pé mẹ́jọ iná ìrọ̀lọ́ àwọn ọba tó ń ṣe jọ́sìn fún àmín ó ní pé méje lọ́lọ́wọ́n ọba àwọn tó ń ṣe jọ́sìn fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam fi pé nígbà tí gbogbo ẹ bá polúkú mọ́sù èwo lọ́ọ́ máa ń lọ sábà nù gbogbo wọn mélòó lọ́ọ́ máa ń lọ sábà ọlẹ́yọ̀kan ṣoṣo ni o ẹ̀yọ̀kan ṣoṣo wọ́n òun èwo wá ni. ó lè ti ń bẹ lókè sámà tí ṣe Allah anabi muhammad sallallahu alaihi wa sallam ó wá pé èyí tó máa ń lọ sábà tí gbogbo ọba ti níṣòro yẹn òun náà ló ní gbogbo nǹkan ọgbọdọ mọmọ eléyìí náà sì bá ta jẹ mùsùlùmí la gbà bọba lẹkẹ ọlá òpin méjì ni òpin ni tá a sì gbà nínú ìṣesí a sì gbà dénú ọkàn irú wa la máa pè ní olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n tẹ́ pé ọrọ, ọgbà nínú ọ̀rọ̀ ọgbà nínú kò di ọkàn rẹ̀ irú àwọn eléyìí láàmà nígbàgbọ́ wọn mẹ́hẹ̀ láàmà pè wọ́n ní mùnẹ́fìkì àtàwọn kọ́tọ́ bá yẹ lọ torí pè ní olùgbàgbọ́ òdodo ìgbàgbọ́ a gbọ́dọ̀ rí inú ọ̀rọ̀ rẹ̀ tí ó máa fi gbólóhùn la ilaha illallah yóò sì máa fi ṣiṣẹ́ ṣe tá a mọ̀ pé a ah, látara sẹ́tẹ̀ nìyí ń ṣe yìí o ọgbà pọ̀ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni ọ̀wá tí ìmọ̀dórí bẹ́ẹ̀ nínú ọkàn rẹ̀ lọ́hùn ọgbọ́dọ̀ gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́hùn ṣùgbọ́n tá a bá wo ilẹ̀ Yorùbá Yorùbá gangan fúnra rẹ̀ ọgbà pé ẹyọ̀kan lọ́lọ́hùn adébá lọ́dọ̀ àwọn yorùbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yorùbá ń pè lọ́lọ́wọ́n ọba lọ́dọ̀ tiwọn bóbìnrin bá fẹ́ lọ́ọ́ di rí tọ́ba fẹ́ sọ àkànlò èdè yorùbá gangan lórí ẹ̀ yóò ní jẹun wá lọ́ọ́ di ẹlẹ́dàá mi torí pé orí rẹ̀ gangan fúnra rẹ̀ ọlọ́wọ́n ọba rẹ̀ ní lọ́tọ̀ orí lọ́dọ̀ yorùbá ọlọ́run ọba kan ṣoṣo ni ọlọ́run ọba kan ni nínú àwọn ọlọ́run ọba yorùbá bí wọ́n fi ń sowó láyé àtijọ́ tí ọjà fi ń wáyé tí yorùbá ń pè ní ajé ọlọ́run ọba kan ni lọ́dọ̀ yorùbá tọ́lọ́jà bá ń tà tàbí tí wọ́n bá fẹ́ kí ọlọ́jà wọn ò kì í pé ajé ọ̀wá o ajé ọ̀wá tí wọ́n gbà yìí tí wọ́n gbà lérò yìí ajé gẹ́gẹ́ ńlẹ̀ yorùbá ọlọ́run ọba kan lọ́tọ̀ lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n àti mùsùlùmí gbogbo àwọn ọ̀rọ̀ yìí la gbọ́dọ̀ máa túnṣe lórí ahọ́n wa a gbọ́dọ̀ máa sọ pé ajé ọ̀wà ó nítumọ̀ nínú èdè yorùbá ọlọ́run ó jẹ ẹ̀sà nínú làwa lóye káwa máa wí wá ọ̀rọ̀ máa sọ ẹ kú ọrọ̀ ajé kìí sọ̀rọ̀ tó yẹ kí mùsùlùmí ọ máa sọ ẹ wàhálà káràkátà ọlọ́run ò ní jẹ́ àṣeyí lásán gbogbo àwọn gbólóhùn yìí àwa mùsùlùmí gbọ́dọ̀ máa sọ gbólóhùn tá a máa sọ dáadáa kó lè ba a jẹ́ pé kó máa wọ agbọ́nrin kí la dì sọ́kàn kí ni òun ti ń jáde lórí àwọn wa lọ́dọ̀ yorùbá yorùbá sọ pé. tí tilẹ̀ ń tọ́lọ́hún níwájú ọlọ́run àti èèyàn lọ́dọ̀ mùsùlùmí kò sí ohun tọ́jọ́ a gbọ́dọ̀ sọ pé níwájú ọlọ́run àti èèyàn o gbọ́dọ̀ fi èèyàn sí níwájú ọlọ́run bá ṣe epo òní o gbọ́dọ̀ parọ́ o gbọ́dọ̀ parọ́ ń rí ọ ṣùgbọ́n kó o tún fi èèyàn sí yẹn ó ti da èèyàn àtọ́lọ́run ọba ó ti ṣe wọ́n ní alásàwà ó ti ṣe wọ́n dọ́gba kò sí ohun tó burú kọ sọ pé níwájú ọlọ́run lẹ́yìn náà táwọn èèyàn tún mọ̀ sí lẹ́yìn náà táwọn èèyàn tún mọ̀ sí ohun tó fẹ́ wí ṣùgbọ́n kọ́ wá sọ pé àti àìlò àti nínú àdìsọ́kàn àwa mùsùlùmí gbólóhùn àti yẹn ó ti da ìmọ̀ ọlọ́run àti tèèyàn ó ti da papọ̀ àwọn gbólóhùn yẹn wá pọ̀ rẹpẹtẹ nínú èdè yorùbá tí yorùbá ọ̀làkàsí pàápàá jùlọ àwa tá a jẹ́ mùsùlùmí tá a gbọ́dọ̀ lákàtí nínú gbólóhùn tá a máa sọ nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà wá ní iṣẹ́ ara wọn máa gbé jáde a máa mọ̀ pé ọlọ́run ọba yìí ọ̀kan ṣoṣo ni lára aṣẹ́ tá a bá ń gbé jáde wa yóò jọ máa hàn pé ẹni yìí ń tòótọ́ o ọgbà pé ọlọ́run ọba o ọ̀kan ṣoṣo ni ìwárò rìbá ọfẹ bẹ lọhùn níṣẹ ló yíjú sí sánmà lọtẹwọ sọ́dọ̀ Ọlọ́run ọba ní ń pè ní mẹ́sàn mẹ́wàá irúṣẹ́ rẹ̀ tó ṣe yìí láì tí ì sọ nǹkan kan fún wa ó jẹ́ àmọ̀ pé àsọmọ̀ pé lókè sánmà lọ́lọ́run ọba òun wà àsọmọ̀ pé òkè sánmà lọ́lọ́run ọba òun wà ṣùgbọ́n ni wọ́n fún láàdúrà tọ́nà ìka àfábẹ̀lá tàbí ìka ọ̀gá jù wọ́n lọ tó lóun fẹ́ máa ṣàdúrà tọ́nà ẹ̀ sí ọ̀gángan kíbla tó wá àwọn gbólóhùn kan fẹ́rẹ́fẹ́ tọ́nà ẹ̀ sí òkè òkè tọ́nà ẹ̀ sí ìsàlẹ̀ tọ́nà ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tọ́nà ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ òsì tọ́nà ẹ̀ sẹ́yìn rẹ̀ ẹ̀ nínú ti mọ̀ pé irú ẹni àdìsọ́kàn ti ń bẹ́ẹ̀ náà ọpọlọ rẹ̀ ni pé gbogbo bíkíbi lọ́lọ́run ọba wà àwòsùnmọ́lé ò pé gbólóhùn tó kéré ni kì í sì ṣe gbólóhùn tó kéré ká sọ pé gbogbo ibikíbi ọlọ́run ọba wà rárá o ọlọ́run ọba ò sí ibikíbi o ìmọ̀ wà ń bikíbi ọlọ́run ọba àjẹpé kì í ṣẹyọ kì í ṣẹyọ kan lọ́lọ́run ọlọ́run ọba pọ̀ bàjẹ́ tọ́bẹ́ fẹ́ sọ fún wa pé gbogbo ibikíbi ọlọ́run ọba wà ìhun tó ń sọ fún wa ní ọlọ́run ọba ìṣẹyọ kan ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àṣàlàyé fún wa kó bi lábáwá tọ́jú ọmọ ọ̀dọ̀ lóbìnrin kan ọwọ́ àbí pé àyínà lọ níbo lọ́lọ́wọ́n ọba wà arábìnrin sì náwó sókè sánmà pé Allahu fi sánmà ọlọ́wọ́n ọba ń bẹ lókè sánmà wọn náà mọ tọ́ fẹ́ ọlọ́wọ́n ọba kọ́dà má sì fún nínú àdámọ́ ni pé òkè sánmà ló wò ibi tó wò tọkàn rẹ̀ so mọ́ yẹn ọ̀nà ẹ̀bẹ̀ lọ́lọ́wọ́n ọba rẹ̀ wà. kì í ṣe pọ́ máa wò kọ́lọ́wọ́n bá ń bẹ níbikíbi torí ohun tó ń sọ fún wa ni kọ́lọ́wọ́n bá ń bẹnu ṣáláńgá bẹnu lé yàgbẹ́ tó ń yàgbẹ́ lé lórí kódà ọlọ́wọ́n ọba ọjẹ́ nìkan tó ṣe pé ń bẹ nínú ihò inú ihò ogi inú ihò olẹ̀ òṣùwọ̀n ọjọ́ ọlọ́wọ́n bá ti pọ̀ jù nìyẹn ohun tó sọ ni pé ọlọ́wọ́n bá ń bẹ lókè sánmà ìmọ̀ rẹ̀ káàkiri gbogbo gbogbo àyè gbogbo bíkíbi ìmọ̀ ọlọ́run ọba lọ́kàkiri sí àwọn olùmọ̀ àìsàlàyé fún wọn pé wọ́n máa ń gbé wọ́n máa ń mú wá lápèjúwe gẹ́gẹ́ bíi tíkà tí mo tẹ́ síwájú yìí kéèyàn wá kó èèrà bíi mẹ́wàá síbẹ̀ káwọn èèrà yìí wọ́n máa wá ṣeré nínú tíra yìí kí wọ́n máa wá wò pé àwọn fẹ́ sá mọ́ lọ́wọ́ gbogbo eré wọn ò sì tayọ inú tíra yìí ìwọ òsì sínú tíra ńṣe máa wò wọ́n gbogbo wọn bá ń ṣe wọlé dá ìmọ̀tàlẹ́ àdá tẹ́lẹ̀ yìí bá yọ yóò yọ pé ọlọ́run ọba ń bẹ lókè àlẹ́ àràsí rẹ̀ àga rẹ̀ ń bẹ lókè sánmà keje lọ́hùn àlẹ́ àràsí rẹ̀ ń bẹ ń bẹ pẹ̀lú tọ́tẹ́ pẹpẹ rẹ́ẹ̀rẹ́ gbogbo ohun tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe ìmọ̀ rẹ̀ jáléjáko lórí gbogbo ohun tá à ń ṣe yányán ọlọ́run ọba ọba àlékè ọláyìí ló ń sọ ọlọ́run bá wá ní pé máa ń sọ̀kalẹ̀ wá sánmi ayé tó bá dìdá kẹta àgbẹ̀yìn òru yọ sọ̀kalẹ̀ wá sánmi ayé tí ó máa béèrè pé talẹ́ni tí ń wá foríjì kí n ṣàforíjì ẹ o talẹ́ni tí ń tọrọ kémi ọlọ́run ọbọ̀ fún níhun tí ń tọrọ o talẹ́ni tí ń pè mí kémi ọlọ́run ọbọ̀ dá lóhùn nídàkẹ́ta ìgbẹ̀yìn òru lójoojúmọ́ lọ́lọ́run ọbọ̀ máa ṣe léyìí ṣùgbọ́n gbogbo wa àwọn ò ti sùn lọ tó yẹ kó ọlọ́run ọba sì ń retí kí wọ́n mùsùlùmí kó béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run àlàáfíà ló ń wá ní tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìmọ̀lọ́ ń wá ní tọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àrísìkí lọ́ ń wá ní tọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìfọ̀kànbalẹ̀ àyà lọ́ ń wá ní tọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìṣèlú ọlọ́run bó ṣe fún ọ. ṣùgbọ́n àwọn tí ọ̀jọ́ sì fọlọ́run ọba gan àwọn efi gbogbo òru ń sùn tọ́pẹ́ ti dá gòkè òru àwọn ó ti jí eriwo yà. Yeah tí wọ́n máa kígbe káàkiri tí wọ́n lọ ibi tí wọ́n àwọn nǹkan tí wọ́n ń jọ́sìn fún láwọn àlùjànnú yìí wọ́n máa pè wọ́n mẹ́sàn-án mẹ́wàá ìwọ tí wọ́n wá ní ọlọ́run ọba tó dá àlùjànnú tó dá gbogbo nǹkan ìwọ sùn lọ fámíà tí wọ́n náà wá dìde ìbòyàn ní fúlàrákà méjì ọbẹ̀ lọ́wọ́n ọba rẹ̀ ó pè é ìsìn ní ọ̀yàràyàrà dà ọ́ lóhùn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ oyè wa pé ọlọ́run ọba nípẹ́ni tí ọba pè mí èmi ọlọ́run ọba ó bínú sí àti ká má pe ọlọ́run ọba wa gan àti ìbínú ni látọ̀dọ̀ ọlọ́run a gbọ́dọ̀ máa pe ọlọ́run ọlọ́run tá a wá ń pè yẹn òun náà ni ìlàhùn ìlàhùn wahid ọba kan ṣoṣo lọ́lọ́run kò sẹ́ni tíjọsìn tọ́ sí lódodo àfi òun náà àwọn olùmọ̀ ní pé ká máa fi lódodo sí a gbọ́dọ̀ máa sọ pé kò sẹ́ni tíjọsìn tọ́ sí àfọlọ́run wọ́n ní wíkúwí láǹwí àwọn tó bá nílò akáyọ̀ máa sọ pé ìjọsìn òsè tọ́sí Ṣàngó òsè tọ́sọ́ ya òsè tọ́sọ́ Ọ̀rúnmìlà òsè tọ́sọ́ Bàtálá ṣùgbọ́n tá a máa sọ pé kò sẹ́ni tí ìjọsìn tọ́sí lódodo àfi ọlọ́run bá ọba àlá kò sẹ́ni kankan tí ó mú wa lórí eléyìí tí bá ń sọ pé òun jọ́sìn fún Ṣàngó á ní pé à jọ́sìn tó ń jọ́sìn fún yìí kì í sẹ́ni tá a ṣe jọ́sìn fún lódodo èèyàn bíi tiẹ̀ náà lòun náà ayé su ó bínú lọ pokùnso àwọn ìyàwó rẹ̀ ní ọ̀rá yìí gbé mọ́ wọn láwọn lọ bínú dòdò bó tiẹ̀ yẹ pé wọn ò bínú dòdò kankan àlùjẹ̀nu ló gbé wọn lọ odò ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n dúdúdú nígbà náà wọ́n lérò pa àwọn di àwọn odò tí wọ́n ń bẹ lónìí kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan lodò wà tá a ní pé odò Ọ̀ṣun odò kìíní kan àwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú lọ́lọ́run bá fi odò sí ṣùgbọ́n látara kó dúdúdú nígbà náà àwọn tí wọ́n bá àwọn obìnrin yìí lọ bí wọ́n lọ òǹkálùkù wọn wọ́n mú délé fáwọn èèyàn náà ni pé ọ̀sùn ti dodo ń gbólódodo sí odò tí ń sàn jẹ́jẹ́ rẹ̀ tó ń sun jẹ́jẹ́ rẹ̀ wọ́n mú wọn lọ ọbẹ̀ ó di fáwọn èèyàn bẹ́ẹ̀ sí bàbàbà ara rẹ̀ pé ìyàwó Ṣàngó ló di Ọ̀ṣun yìí o òun ló dodo Ọ̀ṣun yìí o ẹ̀ẹ́yà ajá máa sìn ín wàlà haúlà wàlà kù wọ́tá ìdàgìdà tó fi jẹ́ pé òlè rẹ́ nìkan mọ́ lónìí sílẹ̀ mọ́ yìí kóun náà tún lòun fẹ́ dòdò tó bẹ́ẹ̀ òun tá a sọ fún ni pé ó yá àwọn ará àṣálù ń wá omi tá a fẹ́ jẹ́ pé pé a sẹ̀ máa dà mú mọ́ kákẹ́ ǹnẹ́ páìpù síbẹ̀ ká máa fi pọ́n bọ́ọ̀ ni wá dòdò síbí ẹ pé kò ní lè ṣe ojú dúdú ń gbà náà àwọn èèyàn ni wọ́n bá sọ fún wọn iná ni wọ́n gbàgbọ́ bákan náà nínú àwọn nǹkan tó ipá fi ṣèjọsìn fọlọ́hún òun niile ni àròkọ ẹwà sojod ìtẹkọkọ àti foríbalẹ̀ àti máa ń sọ̀rọ̀ lórí eléyìí púpọ̀ nípa pé ìtẹkọkọ àti ìforíbalẹ̀ Ọlọ́run nìkan là fi ń ṣèjọsìn fún a gbọ́dọ̀ sí fẹ́ lómìn àfọlọ́run ọba ọba àlejò ọlá ní pé yá mo pe ẹ̀yin fún mi ẹ sì forí balẹ̀ wọ́n àbùdó rọ́bà kan ẹ wọ́lọ́wọ́n ọba yín lólùjọ́sìn wọ́n fún alùlẹ̀ kọ́ìrọ̀ ẹ sì àwọn dáadáa làálàkùn tó lẹ̀ o kẹ́ẹ̀lì bá jèrè o. gbólóhùn yorùbá àwọn wàsíjúdù níbẹ̀ làwọn olùmọ̀ ti mú pé gbogbo ohun tá a máa fi ń ṣèjọsìn fọlọ́wọ́n ọba yẹn a gbọ́dọ̀ fi ṣèjọsìn fẹ́lòmíì ìlú fi wáyé pé ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn ó fi nǹkan ṣèjọsìn fún yàn àti kó fi ṣe nǹkan àmì ẹni tó sọ pé dákun bá mú báírò ńlẹ̀ ńbẹ̀ lèyàn bá bẹ̀rẹ̀ lèyàn bá bẹ̀rẹ̀ mú báírò irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe pàṣọ tó bóyá ọlẹ́sẹ̀ kankan nù túláàsì ní kó bẹ̀rẹ̀ náà tẹ́lẹ̀ àníyàn rẹ̀ náà ní kóun fẹ́ bẹ̀rẹ̀ mú nǹkan ẹni tó yẹ kó rí bàbá rẹ̀ ó sì bẹ̀rẹ̀ tàbọ́dọ̀ balẹ̀ tàbó lòsò ohun tó ṣe yẹn kì í ṣe pọ́ ṣèjọ́sìn fún ó kì ni a sọ pé ohun tó ṣe yẹn ọ̀hún wà haram àníbi ni a máa ṣe fúnra wa pé wọ̀ ni ká máa ṣe fúnra wa kì í ṣe pọ́ ṣe ẹ̀kọ́ sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n pọ̀lọ́ àwọn míì máa ń lérò pé ṣíṣe bẹ́ẹ̀ yìí àwọn tún dá àpapọ̀ mẹ́bọ rárá kì í ṣe bọ́ ó lò ṣerékẹ́ ń haram gbogbo òmòrún papọ̀ mọ́lọ́wọ́n ọba lè wọ̀ lẹ́sà kó lo haramin ṣerifon kìí ṣe gbogbo ìwọ̀ lẹ́bọ̀ ká kí àgbàlagbà lẹ́ni tá a tẹríba èèwọ̀ ni ṣùgbọ́n kò dínkù sí ẹ̀ bọ̀ tàbá sì pé nǹkan léèwọ̀ ìtumọ̀ rẹ̀ náà nípa àgbọ́dọ̀ ṣe ṣàábé sọ́sọ ebẹ̀ fún ṣe ọlọ́run ànábì kọ̀ jálẹ̀ kí ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ṣàábé yìí ó sọ àwíjàre rẹ̀ fún ṣe ọlọ́run bá pé rẹ̀ ànábì ìlú tí mo lọ ni mo máa rí fáwọn òjòyè bí wọ́n ṣe ń ṣe fáwọn ọba wọn tí wọ́n ń wólẹ̀ fún ah mo wá wò púpọ̀ sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí nǹkan yìí nínú ọmọ ẹ̀dá ádámà tó tó ìrè oṣù ọlọ́run tó jẹ́ òun wò pé tí n bá ti dé ìlú mọ̀jìnà padà ìwọ náà ní wàá sì fún ànábì ni pé lẹ́ rárá á sì bẹ́ẹ̀ fún mi tí n bá sọ pé fẹ́nìkan wọn máa ṣe é ni ìyàwó ni ìbá ni wọn máa ṣe é bẹ́ẹ̀ fọ́kọ rẹ̀ lẹ́ àwọn tó jáwọn bàbá wa tó yẹ pé wọ́n ti lọ ṣáájú wa nínú ìmọ̀ ẹ̀sìn wọ́n polongo nǹkan yìí títí wọ́n rí fáwọn Yorùbá wọn ò nínú wọn ni Alhaji Adamu wà kọ́lọ́n bá kọ́ bá fọ̀hún kẹ́ bàbá ìgbìyànjú tí wọ́n padà gbé ọ̀rọ̀ wọn sí ni pé ọ̀dà ẹ̀yin Yorùbá ẹ má máa dọ̀bálẹ̀ mọ́ tẹ́yìn obìnrin máa wá jẹ́ nìkẹ́tẹ́ máa kúnlẹ̀ ẹ máa lóso ìlóso yẹn sì tún yàtọ̀ ó tún ju ká dọ̀bálẹ̀ lọ kàkà kó ti jẹ́ pé tí wọ́n kọ gbogbo ẹ̀ yẹ́nyẹ́n ó yàtọ̀ bá ti jẹ́ kíkọ̀ tán yẹ́nyẹ́n lónìí tó fi wá di pé tẹ́ ẹ bá rí àwọn àfa àtẹ̀rí kan lóṣù fúnra wọn ibi wọn ti rí inú àti lóṣòó àti tẹ̀kọ́kọ́ àti dọ̀bálẹ̀ o àní ìsìláàmù kọ gbogbo ẹ̀ pa àní bùkátà sí pé ká máa ṣe fúnra wa àwa lè rẹ lómi ìtẹnu rẹ ń rún tí ò tí fọnu tó lè máa wò pé a máa ṣe nǹkan ṣé kí ọmọdé ó túnmọ̀ máa bọ̀ fàgbàlagbà mọ́ báyìí ìwọ ni ọpọlọ rẹ ò tí ì gbádùn fún ẹ̀sìn Ọlọ́run kì í ṣe pé bóyá ká ní ó má bọ̀wọ̀ fún kì í ṣe pé ibi tí bọ̀wọ̀ wà nù ihun tí Islam bá pè ní ìbọ̀wọ̀ ní bọ̀wọ̀ ihun tí Islam bá ní kì í ṣe bọ̀wọ̀ báwa bá pè ní bọ̀wọ̀ lọ́dọ̀ ara wa là ń pè bẹ́ẹ̀ àwọn ìbọ̀wọ̀ tá a bá bẹ̀rẹ̀ sí mu wá fún wa gan a máa rí i pé ìsìláàmù ní ìbọ̀wọ̀ ju gbogbo ẹ̀yà lọ yẹ́nyẹ́ ìbọ̀wọ̀ nínú ìsìláàmù òbí ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kí ojú òun àtọmọ rẹ̀ máa ṣe méjì ìgbélé pọ́mọ́ máa mọ́jú sí yọ tẹríba lẹ́ni tí ò ní wókè bóbi bá wà nídòó ọmọ ò jókòó bọ́gà bá ń bẹ lórí ìdòó ọmọ ò gbọ́dọ̀ tí ọ wàá jókòó òun ni ó wà lórí ìdòó ni. bọ́ọ̀gá tàbóbì tàbágbàlagbà bá ń bẹ lórí ìjókòó ọmọ ọṣẹ́ tàbí ọmọ ọ̀gbọ́dọ̀ dúró lé lórí òun ní ọlọ́ọ̀bá òbí tàbí ọ̀gá yẹn tàbágbàlagbà yẹn yọ ọlọ́ọ̀bá níjókòó ìjókòó lòun ní òfin ha wọn lónìí bàgbàlagbà bá jókòó bọ́mọdé bá dé orí ìdúró náà ni ó ti máa bá àgbàlagbà sọ̀rọ̀ àbá bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ṣùgbọ́n ìsìláàmù pọ̀ fún wa pa àgbọ̀dọ̀ síbẹ̀ bàbá bá bàgbàlagbà níjókòó ìjókòó náà làwọn náà ti bá a sọ̀rọ̀ bàbá bá gbàlagbà lórí ìdó a gbọ́dọ̀ máa jókòó bá a sọ̀rọ̀ a ti sàpọ́nlé ara wa ju bó ti yẹ lọ àwa náà dìde dúró lórí ìdó tó wà tó pàdé rẹ̀ eléyìí ni wa Muhammad fún wa ó ń ṣe ọlọ́run ìbára rẹ̀ ní ọ̀yá ò lè dúró kírun fáwọn èèyàn bó ṣe di ṣùgbọ́n gẹ́gẹ́ bá ẹ ṣàlàyé pàdébí máa ń ti pàkọ́ ríran lórí irun nìkan tọ́gbọ́ wà lórí irun a máa ti pàkọ́ ríran ó rí fáwọn sàábé ìdúró làwọn máa wà fàṣàrà ìléyìn máa ní jìlísò báyìí ló ṣe fi ọwọ́ ló ṣe sọ fún wọn pé fún wọn ó jókòó nígbà tó ń ṣe ọlọ́run bá kírun tán ó ń ṣe ọlọ́run bá ọ̀pọ̀ àbínú yọ wípé a ah, ah, kí ló dé fẹ́ àwọn ará róòmù báwọn òjòyè wọn ṣe máa ń dúró lórí ọba wọn ni tẹ́fẹ́ máa ṣe gẹ́gẹ́ bí àwọn ará fáárì tó ṣe pé àwọn òjòyè wọn máa ń dúró lọ́ba wọn lórí tí n bá ti wà níjòkó ìjòkó náà nìkan ilé ìjòkó wọn kéwọn níjọ náà látara kó ń ṣe ọlọ́wọ́n ọba ara rẹ̀ ọ̀jà débi lè nẹ̀ró òṣìṣẹ́ sáadé kan tọ́wọ́ á pé yọ̀ wá wò pé ó ń ṣe ọlọ́wọ́n ọba ara rẹ̀ ọ̀yá ànẹ́bì bọ́ kí n sì máa mọ̀ abubakar tó padà di pọ́tẹ́rì sí ànẹ́bì lọ pa á láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ kìí ṣe kó ṣe é tẹ́yẹ́yàn ànẹ́bì jẹ́ nìkan tó yẹ pé ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún rẹ̀ òun ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ òsì ohun ànẹ́bì ọ̀jákè tọ́ba di pọ́ bá sọ pé Allahu akbar abubakar wa sọ pé Allahu akbar àwọn tí ń bẹ lẹ́yìn ọwọ́ àṣẹṣẹ máa wá tẹ̀lé abubakar sanabi bá ti ń sọ pé sẹ́mi Allahu liman hamidah Abubakar sọ pé Allahumma rabbana wa lakal hamd àwọn tí ń bẹ lẹ́yìn ọ̀tẹ̀lé Abubakar báyìí ni wọ́n ti ṣe ìrún níjọ́ náà pẹ̀lú bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n ti fi fàáyọ pé ẹni tó ẹnìkan lè wà lẹ́yìn tí ó máa rọ ohun ìmáàmù nígbà tí ohun ìmáàmù ọ̀gá jákè nílẹ̀ wọ́n ti fàáyọ kò sí nípìnlẹ̀ tẹ́lẹ̀ nípa pé kí dàdáni kì wọ́n wà tí wọ́n máa gbóhùn máàmù sókè èyí tó jáléjáko láwùjọ ti wà lónìí ó jẹ́ pàwọ́ efi ṣe láwùjọ tẹ bá ti ń súnà nígbà tó ti jẹ́ pé ẹni tó jẹ́ lè máàmù ọlá láàfíà dáadáa ohun rẹ̀ jákè ṣùgbọ́n tó bá yẹ pé mo bá pọ́ gẹ́gẹ́ bí òjò júmọ̀ tí wọ́n múná lọ tóhùn máàmù ọ̀jákè mọ́ kò sí ohun tó burú ń bẹ̀ káwọn ẹlòmíràn bá gbà á tóhùn òyò fi dé gbogbo ibi tó yẹ nínú àwọn kẹta fi ń ṣèjọsìn fọlọ́hún òun náà ni àlẹ́kọ̀ṣọ́ ẹ̀ kéèyàn máa ṣe pẹ́pẹ́ fúrú fọlọ́hún bọ́ba àlekè ọlá ọlọ́hún bọ́ba àlekè ọlá sọ pé wà inna min alil kitab ẹ̀ẹ́rì nínú àwọn tó yẹ pé wọ́n jẹ́ àwọn alil kitab àwọn alil kitab yìí làmọ́ yu'minu billah ẹni tí ó gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú wọn tí ó padà gbà sílámù wa ma unzila ilaykum yóò sì padà gbàgbọ́ ìwọ̀n tí wọ́n sọ̀kalẹ̀ fún yín ti ṣe Al-Qur'an ọmọ unzila ilayhim àti ohun tó ṣe fún wọn sọ̀kalẹ̀ fáwọn náà ti ṣe báíbù àti tàwọ̀rọ̀ wọ́n bìlífù gbogbo ẹ̀ gẹ́gẹ́ bá náà ti gbà á gbọ́ khashi'ina lillah wọ́n máa wá sí pẹ́pẹ́ fún fọ́lọ́n pé ah, àwọn máa ṣàì mórí o àwọn sì purọ́ fáwọn èèyàn ní ṣọ́ọ̀tì títí títí títí títí títí yọ wá tààrẹ̀ yọ gbà síláàmù la yashtaruna bi ayati Allahi thamanan qalila àwọn táwọn wí wọn ò ní máa san ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba nítakúta èyí tí ó kún ilé ìjọsìn wọn lónìí tó ṣe pé ojoojúmọ́ iná ni wọ́n ń gbowó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà àìtọ́ wọn ní máa ṣe bẹ́ẹ̀ àwọn tá a wí ọlọ́wọ́n ọba ní pé wọ́n ó ṣe ìjọsìn wọn ní khashi'ina lillah lẹ́ni tó yẹ pé wọ́n ó ṣe pẹ́pẹ́ fúrúfọ́ lọ́hùn àwọn ní pé túmọ̀ rẹ̀ náà ni pé ìsì ni wọn padà gba ìsìgbà àtàwọn àyà tó jẹ léyìí àti gbogbo àwọn nǹkan tó jẹ lọ àfáwọn asàlàyé fún wa pé famo ń fàṣẹ àmìnà gbogbo àwọn ohun tá a pè ní ìjọsìn yìí àwọn ìjọsìn tá a mú wáyìí ẹni bá igbe tó yàtọ̀ sọ́lọ́wọ́n ọba pàpọ̀dé aṣọ kàbíyáhì ìgbọ̀yọ̀ wa ìgbà níbẹ̀ tí mo ń papọ̀ mọ́ lọ́wọ́ bóyá ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́n bóyá ń wágbá lọ́ọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́wọ́n bóyá ń wárìn ń fún nǹkan míì ń ṣèlérí ń páyà ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ní ohun tó jẹ́ kọ́lọ́run balẹ̀ ẹgbẹ́ èèyàn páyà lórí lé lórí ní ìran kan sọ́dọ̀ ẹlòmíì ní ohun tó yẹ kéèyàn rẹ̀ tẹ̀ sọ́dọ̀ ọlọ́run tàbójẹ́ nìkan tí ń gbára lé nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run ní orúkú wàdà lọ́dọ̀ ẹlòmíì ìyàtọ̀ sọ́lọ́run tàbójẹ́ nìkan tó yẹ pé nífẹ̀ẹ́ nǹkan míì lórí ọlọ́run tàbí tẹ ń páyà nǹkan míì ìyàtọ̀ sọ́lọ́run àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ẹni bẹ́ẹ̀ ọ̀kọ̀dé aṣọ́ka bí lẹ́ gbọ́yọ̀rá ó ti mú orúkọ papọ̀ mọ́lọ́wọ́n ọba fàyínkìlá afọwọ́ sàlàyé fún wa pé tábà wá rẹ́ nìkan tí ń sọ báyìí pé fàmà àjálù amòrè amòrò lọ́rùn bẹ́ẹ̀ kí ni wọ́n ní nǹkan tó pàtàkì jù tọ́lọ́wọ́n bá pàṣẹ rẹ̀ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ká ṣe kíìlà àfáàní pé ẹ sọ fáwọn èèyàn báyìí pé ohun tó pàtàkì tọ́lọ́wọ́n bá pàṣẹ rẹ̀ ní tàwọn ìdòwò bẹ́ẹ̀ ibáradá ká mú òun ní ọlọ́run ọba nìkan ṣoṣo lólùjọsìn fún láì ní dáńkankan ní ìpapọ̀ mọ́ eléyìí àti ṣàlàyé rẹ̀ lọ síwájú àfáàní pé wọ́pọ̀ níta kọjá ọmọ bàyá àná àlàyé eléyìí ti lọ síwájú pé tá a bá ṣe jọsìn fún ọlọ́run ọlọ́run ọba nìkan là á ṣe jọsìn fún wà á hàn dọ̀mù náà yọ náà lọ àníhó èyí tó sì tóbi jù tọ́lọ́run bá kọ́ tá a gbọ́dọ̀ ṣe àṣedokò bẹ́ẹ̀ òun náà ní ká mọ́ ogun papọ̀ mọ́

فمن صرف شيئا من أنواع العبادة لغير الله تعالى ẹni yòówù tó bá wá yí àwọn tá a pè níjọsìn yìí tó bá lọ gbé fún nǹkan míì yàtọ̀ sọ́dọ̀ wọn bá títí ń ṣèjọsìn fún pàpọ̀dé tàkọ́dà hù rọ́gbà irú ẹni bẹ́ẹ̀ ó ti mú nǹkan yẹn ní olùrè wà ìlà àn ó sì ti mú lólúwa a ṣàlàyé pé èrè sọ́jà ti ń bẹ lọ́jà alá ṣe pé ńgbà tó bá dàsìkò ìgbà tí wọ́n rántí àwọn ológun táwọn èèyàn bá débẹ̀ tí wọ́n dúró dòdó sí iwájú tí wọ́n jẹ́ nìkan tí wọ́n march tí wọ́n tí wọ́n bẹ́rí fún adàlẹ́dẹ̀ sọmọfẹ̀sán àpò ń bá ń pè ní jọ̀sìn ní ẹja nù wọ́n jọ́sìn fún èrè yẹn nù ń bá ń pè ní jọ̀sìn ní ẹja nù wọ́n bẹ́rí fún wọ́n march lọ́dọ̀ rẹ̀ wọ́n fọwọ́ sáyà wọ́n bẹ́rí fún èrè yẹn.

abá nínú àtàkì yẹn máa ń ṣe ohun tó wá ṣèyí ọlọ́run bá nìkan làwọn máa ń ṣe é fún àwọn ọgbọ́n ó akẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ó ọ̀sẹ̀ àrùn níbẹ̀ ní báyìí àwọn àjòyè pé ọ̀gbọ́dọ̀ ti ṣeré ọmọ o èyí ṣe bẹ́ẹ̀ èyí lásán lé lẹ́yìn wọ́n tó ń ṣe iyan àlùjẹ̀ náà wà ara rẹ̀ kódà tó lè máa gbé fún bó ti dérè yẹn tó ti tẹ̀ kọ̀kọ̀ kódà tó lè máa jẹun sójú wa náà kàákà ìgbé ń jẹnu ó lè máa yí ojú eré òkú òrójú kan náà àlùjẹ̀nu lọ sọ́tà rẹ̀ títí ti bẹ́ẹ̀ eré yẹn ń bẹ lọ́dọ̀ Yorùbá jọ máa ń tí máa ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn nǹkan bí èrè bí èrè tí wọ́n bá gbé inú ilé bí ìsìnkú wọ́n wá bàbàrà rẹ̀ inú wọn máa dùn pé àádá ilé ahónà ọlọ́run ọba àwọn ni irú èrè tí bá ń ṣe bẹ́ẹ̀ tí bá ń ṣe bẹ́ẹ̀ òṣèlú tó burú ẹ̀fẹ̀ gbọ́ lé lórí ní ẹ̀bẹ̀ ṣe takò sí àlùjẹ̀níyàn takò àlùjẹ̀níyàn takò òun ní àwọn ọ̀rọ̀ yìí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ Yorùbá Yorùbá inú Yorùbá máa dùn pé a ṣégbé kínní yìí yóò máa ṣe ara báyìí yóò máa bí gbé ilé ọjẹ ilé ló wọn jẹ òtí yóò sọ̀rọ̀ àlùjẹ̀nà ààrẹ lè sọ fún wọn jẹ òtí inú yóò tún jẹ bá ń ṣe òtí bá ń ṣe òtí lu méje Ọlọ́run bá mi lóun fẹ́ jẹ òtí bíi tó yorùbá sì náà máa ń sọ pé ọlọ́run májẹ̀ ní ọgbọ́n ọgbọ́n yọba bàbàrà rẹ̀ yọba fẹ́rìmọ́ rẹ̀ eléyìí náà bá máa gbé nǹkan fún yọba máa sọ gbogbo nǹkan tó wúlò ìṣe fún òun yóò máa wá sí àwọn nǹkan tí ó sì máa jẹ́ ní tí ó máa kó lọ́dọ̀ ọlọ́run yóò máa gbé kó lọ́dọ̀ ọlọ́run pé àlọ́sẹ̀ àjọ ṣòfò láyé ni tàbí jọ bá nǹkan tó wúlò àlùkò yàrá bí yorùbá ti wá rí nù tẹ bá gbọ́ pé ẹ̀kú kan bẹ ń ní máa ń ní bí wọ́n gbé táwa bá débẹ̀ bàbá ìṣe rúgbúlò àgbẹ̀ ní ọ̀sà lọ́pọ̀ ní mímọ́ ìwọ́n yẹn gẹ́gẹ́ làwọn bàbàrà tí kọ́lọ́ ń jẹ́ ọmọ mi ni òbí òbí mi wàhálà bá wọn yé ọlọ́run àbá àwọn ti sá lọ ọmọ ni fẹ́ tutù bẹ́ẹ̀ ni yẹn lójú ọ̀sá lọ bá gbé tutù yẹn jáde òun ní ọba gbé padà bá nítorí wọn máa sọ ní bọ́lọ̀ òní jẹ ọwá mọ́ wàhálà tó kó wa sí láyé wa yìí ìgbẹ́tọ̀ ọ̀fẹ́ já mọ́ ọlọ́run ọba wa gan-an tó jẹ́ kó wọlé ẹ̀dá kẹni ilé ẹ̀dá tọ́lọ́run dá ó sì máa ń fi sínú ẹ̀wọ̀ òní já mọ́ ọlọ́run wọn kàkà sí yorùbá ó pé ní yorùbá ó pé débẹ̀ ní yorùbá ò ní pé o wọn tún máa wá wàhálà bó o ní ṣe padà wọn máa wá kóra wọn sí wàhálà wọn gbẹbọ wọn ṣètùtù nítorí gálùjẹ ní ojúlé gbogbo àwọn nǹkan òun ni òun ẹ̀sìn lọ́wọ́ àbáyé jẹ́ lọ́gbà yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ kó o káwọn èèyàn ó lè ronú pọ̀ ọlọ́run ọba wọn mọ́ èdè wọn lè ronú pọ̀ ọlọ́run ọba wọn mọ́ tòun báyìí báwọn tí wọ́n máa ń sè wọ́n máa ń ṣe gbogbo àwọn nǹkan yìí wọ́n máa sọ àwọn ọmọ bóyá òdodo ni o wọ́n ní kó tó bá ti dàárọ̀ júmọ́ gbogbo àwọn kìíní yan ọ̀sán lọ wọn ò ní pọ̀ mọ́ ọlọ́ba lọ́sẹ̀ yìí ilé ọ̀sẹ̀ yìí yan ọ̀sán lọ àlùjọ ní ti bẹ lára ọ̀sẹ̀ tó tó bá dẹ́yìn júmọ́

wọ́n pọ̀ bàjẹ́ ọlọ́run bá ti ṣàlàyé fún wa ní ó kọ́ pé inú ẹ̀mí sórí àwọn àlùjẹ̀nu àwọn àlùjẹ̀nu tàbí ara wọn wípé ìdá sọ̀dẹ̀ ẹ̀ níbẹ̀ nù wa nínú àwọn tó jẹ́ ní eré tọ̀ ìsìn bẹ́ẹ̀ nù wa ń gbé òbí bẹ́ẹ̀ ó nà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ ẹ̀dẹ́ ni ẹgbẹ́ pín lónìí rárá bẹ́ẹ̀ làwọn àlùjọ̀nú náà pín mùsùlùmí dẹnu wa kèfèrí dẹnu wa àwọn kèfèrí la pọ̀ jù àwọn pọ̀ gan-an bí mùsùlùmí náà ṣe wá wà mùsùlùmí ọlọ́bẹ̀ yọ ọ̀pọ̀ jàǹtìrẹ́rẹ́ mùsùlùmí tó gbádùn náà bẹ́ẹ̀ ní oṣù wọn náà àwọn mùsùlùmí tó gbádùn náà ti wá bí táwọn náà máa gbọ́rọ̀ lọ ní tọ́lá fẹ́ fi wọ́n ṣe ju pé ọlọ́run bọ̀ náà torí pé wọn ò rẹwà báwa ti rẹwà wọn ní wo lórí níbi ó imu rẹ. pé imú rẹ̀ ẹ̀gbẹ́ etí ní ọlọ́wà níbi ó lè jẹ́ kan náà lórí tá a bá ń rí wọn tọrọ náà máa rí wọn sọ sí sílé àwọn ọmọ ìdí ènìyàn máa fi wọn ti èyẹ ọmọ ìdí ènìyàn bá rí báyìí gẹ bu ẹni bá bá sojú àmà ní ojú ojú tọ́wá jẹ́ pé ẹsẹ̀ ọ̀tún ó gbé kọ́ ọ̀rùn ẹsẹ̀ ọ̀kẹ́ náà ní fi ń rìn kì í ṣe pọ́ mọ́mọ́ gbé kọ́ ọ̀rùn bọ́lá bá ti dánú ọrùn rẹ̀ lẹ́sẹ̀ wà àwọn aríwú rẹ̀ ìjátẹ̀lẹ̀ kí láti àgbànújẹ́ ọlọ́run wá fi sóore fún wọn ká má bàa máa rí wọn ló fi wáyé pẹ́ni tó bá ń wá bẹ́kùbẹ́kù sí tó wá tẹ̀hún tí ó fi máa rí wọn ẹ̀wọ̀n fóun náà ní gbádùn ayé mọ́ irú wọn máa ń lé wọn sí wọ́n lè máa ṣe gẹ́gẹ́ tí wọ́n máa pa lẹ́nu ṣùgbọ́n tá a ti rí àwọn ọgbà dáhùn kí n pa kí n rẹ́rìn ohun tó ń sì rí ní pa lẹ́nu àwọn lè máa dókì níwájú rẹ̀ wọ́n lè máa mú wọ́n lè máa mẹ́kẹ́ wájú rẹ̀ òun ní pa lẹ́nu àwọn máa sọ pé kí ní pa lẹ́nu tí ò ní pé rẹ̀ ti rí kò ní lè sọ ohun tó ń rí wa wọ́n lè máa pè wọ́n lè rẹ̀ dá wa láàmì ilé ẹgbẹ́ bẹ́ẹ̀ bá kó egbò dídá yín lóhùn ó ní òtún sá fún ní òtún sá gbogbo àwọn àlejò yìí iná Yorùbá ń bàbàrà ni wọ́n ń pàtàkì tí èsì ìgbésẹ̀ wọn pàtàkì ẹ̀dá ni wọ́n gẹ́gẹ́ bá àmì ẹ̀sìn dẹ́dà ọlọ́run bá lẹ́ni wọ́n bá sì wọn yọ wà lù jẹ́nà gẹ́gẹ́ bó ṣe pé táwa náà ni wọ́n bá sì nú náà yọ ọlọ́run bá pé wọ́n nígbà lè àbòdò àdábìtẹ̀ náà tẹ̀ èèyàn lásán nítorí pé wọ́n jẹ́ nǹkan ọlọ́run ẹni ọba ṣèjọ sì yẹn ní ọwọ́ àlùjẹ́nu náà ń tọ́ bá kọ sí ikú kò ní wọlẹ̀ àlùjẹ́nu jọ wá ṣèjọ sí ọlọ́run ọba tó pọ̀ yẹn ń wá bá ọmọ ìdí nìyẹn ní oṣù sọnù ẹlòmíì ti ṣèjọ sí fún fálùjẹ̀nu láàárọ̀ ìlú àlùjẹ̀nu tó wù tó ń bàbàrà tó ń kẹ̀kẹ́ sínú ilé ló ti bàbàrà lónìí dípò kọ́ bàbàrà ọlọ́run ọba tó dà ń kẹ́yìn ń bàbàrà rẹ̀ ń tọ́ kàǹkà náà òun ti wá gbé nǹkan lé lọ́wọ́ yóò máa wá gbádá tí yóò ya òpé bóyá òun pàtàkì onímọ̀ pé ayé òun ti bàjẹ́ òun là ń bẹ là ń bẹ lọ́wọ́ fún kọ́lá máa jẹ ogun kọ́ máa kú báyẹn tó bẹ ti kú bẹ́ẹ̀ ọmọ ẹ̀ náà ti bàjẹ́ nu. nígbà ọ̀pọ̀lọpọ̀ tì lọ ti kú tán tóun ọ̀rẹ́ ni máa fún tóun fún mọ́ owó bẹ́ẹ̀ yóò tún lọ yóò tún lọ bá àwọn ayé tọ́lẹ́ mi tí wọ́n máa ń gún gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi bàbá bàbá wọn ṣe kù tó wù ú bọ̀rọ̀ gidi ṣàìtọ́ èṣù èyí tá a bá ń sọ pé àgbà àyà òun ní jẹ́ bẹ́ẹ̀ èèyàn dàgbà ọwọ́ á dàgbà àyà èṣù ni bẹ́ẹ̀ làwọn àwọn ọmọdọmọdọ rẹ̀ rẹ̀ rí wọ́n ní bí Adam alayhisalatu wasalam ṣe wọ́n ní bí Adam ọba aláyé one thousand years wọ́n ti pẹ́ tó tó lò ó ti kú ò láyé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà bá ń débẹ̀ à ń kó bẹ̀rẹ̀ bó wa yà ti jẹ́ pẹ́ni tẹ́ni tí ó tún gún tí ó yà ẹjọ́ láyé láyé láyé láyé wọn bẹ́ẹ̀ bí táwọn oṣù lọ àjùjọ bá jẹ́ mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ò gbélé rárá wọn ò gbélé rárá gbogbo àwọn nǹkan ẹni wọ́n bàtàrà ni wọ́n máa jẹ́ nípa tí wọ́n máa wà rúṣù tó fi jẹ́ gbogbo àwọn nǹkan ẹ̀yẹ tí wọ́n máa wà rúṣù yìí kí ìrẹ́rù wà yìí tọ́lá tọ́bá débí yóò kúlẹ̀ jọ máa kéwú àwọn fẹ́ padà ọ̀tọ̀ ní ó tá máa ní búrúkú yìí ọ̀tọ̀ ní ó máa lọ àwọn fẹ́ máa kéwú tí ọba sì kéwú tóun náà yálà gidi yóò padà wò pé ẹni yìí èso ní tí mo lè súnmọ́ yóò sì padà jẹ́jẹ́ ṣùgbọ́n dípò ká fi ìjọsìn fọ́lọ́wọ́n ọba nìkan ṣoṣo láì ní mú kẹ́kẹ́ mọ́ òun láyọ̀ ayé òun ní ìdùnnú òun yẹn kúndì yàn lálàáfíà kó níbi gbogbo ẹni ohun tó lè máa wò ẹlòmíì lónìí wọ́n bẹ́ẹ̀ lálàá ní ìsìn tó jí tí wọ́n lé lọ́rùn tí mí wàhálà ti bá nù ẹjọ́ jẹun àárọ̀ ṣàkọ́dọ̀ lè má do jẹun àárọ̀ yóò ti gba ọ̀dọ̀ yóò ti lọ́dọ̀ bàbá kẹta àbọ̀dọ̀ ìyá kẹta ọlọ àpò ojúmọ́ o tí ó sí ọwọ́ o ìyá tó yẹ kóhun náà ń kọ́ mójúmọ́ ni tọ́ta yìí pa àwọn ọmọ ìgbẹ́ bá ń gbómi. ẹ na mú mi lòun náà mú mi tán lọ ní màmá omi kọ́ ní òmù kọ́ lọ ẹ lọ ra ògùn kọ́ ọdẹ lọ bá ń ra wá màmá dẹ̀ gbóògùn kọ́ lọ ra ìwọ́dé ọ̀fẹ́ wa sọ tiẹ̀ mo màmá máa wo bí ọlọ́run ṣe ṣùgbọ́n mu dé àárọ̀ yìí ń sọ wọ́n sì fi sọ ohun tó láàká èrè ọ máa tún kí wọn gbé ẹsẹ wo ẹsẹ wo ọba tí ń délé inú yóò dún ọkẹrẹ ọba lè ah, gbà á bàrà tí mo dọdọ yàrá yìí ìkùkàtà mi búyá ìkùkàtà rẹ oníbíyá àbótú lékún náà abó fúnnu tẹ̀mí ayé rẹ ẹni ọlọ sábà kọlẹ yẹ ọlọ sábà èèyàn ẹgbẹ́ rẹ ni tí wàhálà mú òun náà dédéédé tóun ní òtí ìmọ̀ bí ó ṣe láyé rẹ dípò kó wàhálà ọ̀sábà ọba tí ń jọ́ lọ́wọ́n ọba ọ̀làlà ọ̀tají tóun mí ẹlẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ ẹ̀rùn ti lè lẹ́yìn ṣe ìtọ́lọ̀ ọ̀sọ̀ gbólóhùn yẹn lẹ́ẹ̀mẹ́ta ìwọ̀n ti fúyẹ́ tó tó ń sọ ọlọ́run ọba ọ̀dà wà láàmú rárá ọbẹ̀ tó sábà àlàáfíà rẹ ọbẹ̀ tọ́ ìsìnkú òtútọ́ ọbẹ̀ tọ́ ìtọ́ alátẹ́gùn lẹ́ẹ̀mẹ́ta ó sì jẹ́ nìkan tó fẹ́ gbé ọ̀tún sùn padà ó rẹ́ ní èèyàn lálàáfíà olúgbogbo wàhálà bí ẹ bá kóra rẹ̀ ṣùgbọ́n sọmọ èdè ènìyàn wà mẹ́lẹ́ yìí èdè ènìyàn mọ ohun tí ò yóò pàtàkì lọ pàtàkì ló tẹ̀lé ayé rẹ̀ ọwọ́ ajé ọjọ́ pé kàkà kọ́ sẹ́ fún ọmọ ìyá àjẹ rẹ̀ kí ló tún ṣe nítorí lè ṣe kò sẹ́nìkan tó lè rí adùn ayé yìí àfikún ọmọ ọlọ́wọ́n ọba rẹ̀ yọ̀ọ̀kan èèyàn lálàáfíà bàjẹ́ bo olówó lọ́wọ́ ìdí wàhálà kan bo òní o ní ń sọ pé o ní ní wàhálà kẹ̀kẹ́ lọ́rùn ṣùgbọ́n béèyàn ò bẹ́ẹ̀ ti fi ìjọsìn fọlọ́run ọba nìkan ṣoṣo ìhun tí èyẹ kéèyàn ọba bàrà ni wọ́n máa lọ bàbà ìhun tí òye ó kólé kàn ni wọ́n máa kólé kàn ìhun tí òye ó bẹ̀rù ni wọ́n máa bẹ̀rù tó ṣe pé àwọn nǹkan tí ń bẹ̀rù yẹn lọ́yẹ kọ́ máa bẹ̀rù ẹ̀ fọlọ́run ọba ti sọ ọ́nù fàlẹ́ àtàkọ̀ fún hàn fọ́kọ́ fún ni èmi ọlọ́run bá ní ẹ páyà ṣùgbọ́n ọlọ́run bá fa jẹ́ wọn sí tọ́ ọba jólúgbàgbọ́ òdodo ìyẹn pé tọ́ ọba jólúgbàgbọ́ òdodo ìfọ́ àlùmọ́ tó yìí tí wọ́n bá wọ̀ tọ́ ọba jólúgbàgbọ́ òdodo má páyà ní ẹ̀sán ọlọ́run bá ní páyà ó rí bọ́ lálàáfíà níbi gbogbo ẹ̀ ní wàhálà tọ́bẹ̀ẹ́dẹ́ ìyẹn kóra rẹ̀ sí lónìí àfa àsàlàyé fún wa pé gbogbo ẹni yòówù tó bẹ́ẹ̀ ti gbé àwọn nǹkan yìí sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́hún ọkùnrin tàkọ́dà ò rọ́bìnrin wà ìlà ha ó ti fi ìṣẹ̀lẹ̀ lólórí ó ti fi mú lólúwa wà á ṣèrọ kà mọ́ àlọ́ ìrọ́ìrà ó ti jọ́sìn papọ̀ mọ́ lọ́wọ́n ọba ó ti jọ́sìn fẹ́ lómi yàtọ̀ sí papọ̀ mọ́ lọ́wọ́n àwọn yàtọ̀ sínú òhun bèbè rí dáríkà mí

ọlọ́run bò ní sàkóyí jẹ́ o fẹ́ni tí bá ń kó owó papọ̀ mú wọn lọ́hùn kì í ṣe pé tí bá ń ṣẹbọ gbólóhùn bá ń ṣẹbọ tá à ń wí yẹn ẹlòmíì ilé òfin mìíràn fẹ́ gbé ẹbọ lórí ta là ń pè bẹ́ẹ̀ kì sòun kì sòun kì sòun rárá tọ́ba ètò ní kíní kan tó kì papọ̀ ṣé pé ó ti dá ọfẹ́ sẹ́yìn àjò òwì ti jáde owí gbólóhùn sí ó ti mú papọ̀ mọ́ lọ́hùn ó ní ìdí tó mú kẹ̀kẹ́ ó sọ ọlọ́run bá ti sọ gbólóhùn tó wùdọ̀ wá fẹ́ lẹ́yìn àjò ó dé ti kú tó ó ṣe bísímìlà ó tó wọlé má sì lọ fẹ́ gùn ní bísímìlà ó tó gùn ogun ń tán Allahu Akbar Allahu Akbar Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta tó subhana alladhi sakhkhara lana hadha wa pé ẹ mọ́tò máa ń rí títì máa ń pé mẹ́fà lọ́dún lówó lówájú ẹlòmíì ti máa ń wa moto lọ ibi kẹkẹ èyí sì wọ́n tó ń jẹ́ mùsùlùmí tó ń bá dé mu tí òní mu kú mu dị tójú ọmọ wa wò o, títí ó di méjìlá lọdọ rẹ ọlọ́run bá ti ní ọmọ gbogbo àwọn nǹkan tí ò ń papọ̀ wọn lọ́wọ́ bá pẹ́yẹ kí wọ́n wá fò wá títì kẹ wọ́n ní ẹyẹ ayé kẹ ní tó bá ń wá yóò o àwọn màláìkà ti rọ̀ kéèké àwọn ilé ẹni tọ́lọ́wọ́n ọba sọ ọ yàtọ̀ tẹ̀ ń dégbé yẹn ní sọ látijọ́ tọ́lọ́wọ́n ọba ti sọ ayàfẹ́ kalẹ̀ fún ti ọlọ́run àwọn sàbẹ̀ máa ń sọ ti ọlọ́run ọba ní tẹ́lẹ̀ wọ́n máa ń sọ ọlọ́run ọba sọ pé wọ́n àwọn sí mu tẹ̀mínà ọlọ́run ọba sọ lọ́dọ̀ àwọn yìí,

bẹ́ẹ̀ náà wà ní báyìí náà bá dúró sọlọ́run ẹ gbólóhùn tó kéré tó tó sọlọ́run bá ní a máa sọ yẹn tá a bá fi jáde lọ báyìí mi ló fi ká máa sọ pé bismillah tawakkaltu ala Allahi la hawla wala quwwata illa billah. bí a bẹ́ẹ̀ di sọ èṣù gẹ́gẹ́ ṣàìtọ́n ni wọ́n máa sọ fáwọn àlùjẹ̀mú ẹgbẹ́ rẹ̀ pé kí lẹ fẹ́ ṣe fẹ́ nìyí ẹni tó ṣe fún wọn ti sọ wọn ti dáàbò àwọn màláìkà ní sọ wọ́n ti sọ bẹ́ẹ̀ sì wọ́tà náà hàn ní oṣù ìtọ̀ àwọn tẹ̀sán náà máa yàgò yẹn wọ́n máa yàgò yẹn ìwọ òsì ní mọ̀ wọ́n fẹ́ sọ pé òun yẹn lásán bisimilá tàwákàtì ọlọ́láhì la hawla wala quwwata illa billah dábò kí ni mo tó lé mẹ́ dípò tó fi máa wá lo ìfọ́pá tó máa wá lo ìbájì tó lé ìtọ́ tọ́lá tó lé ìtọ́ gbẹmí tó lé ìtọ́ sẹ́rárí ọ̀ ń dára rẹ láàmú ọ̀ ń dára rẹ láàmú gbogbo àwọn tó ń lo ẹ̀rẹ́ lè ẹ̀sáyà àbí lè ẹ̀sáyà ó sì lè dànù ó lè dànù ó tún wá lè gbódò gẹ báyìí nà èyí tí wọ́n ní obìnrin arí ní olè máa lọ́ọ́ fi yìí tó padà lọ́ọ́ hẹn rẹ̀ lémọ̀ báwọn ológun ṣe máa ń rí nìyẹn o àwọn náà máa ń padà hẹn ra wọn lémọ̀ o àwọn tó máa ń ṣe é fún wọn gẹ àwọn tó máa ń ṣe é fún gẹ eléyìí o èyí ni wọ́n máa fi ra o ọgbọ́dọ̀ kẹ́nu o eléyìí ẹnu ni wọ́n máa lọ nígbà táyé bá lè jẹ̀lú náà lè fi ti jẹ́ máa fi ṣiṣẹ́ àwọn ìyá bá pa ọ̀rẹ́ nínú gbò ọ̀tọ̀ lè gbòjọ́ máa rí ọ̀tọ̀ lè fi ń bẹnu rẹ̀ torí pọ́ fẹ́rẹ̀ ilé mọ̀ nítorí tí òjò ẹ̀ kó ti mọ́ èyí tẹ́ ẹ kó fi sẹ́yìn náà ló fi sẹ́yìn bóun ṣe ń rí o wọ́n ti pa ọ̀rẹ́ ẹ̀kú èyí tó yọ mú lẹ́nu ni yóò ti padà dípẹ́ lọ bá ń pe bàbá alágbájá wa nígbà òun bá dé bàbá àlùjẹ ló ti pa ọ̀rẹ́ padà tí kò ti dé tẹ́lẹ̀ èwo ló ṣe yìí ní mo ah! eléyìí ọ̀yọ́ lẹ́nu wọ́n lọ fara rẹ̀ wọ́n ló ń ṣe rẹ̀ dípò kẹ́ fọ ọlọ́run ọba fọlọ́run ọba kẹ́ fún ọlọ́run ọba lẹ́wọ́ yọ̀tọ̀ ẹlòmíì lẹ̀ ń fún ọlọ́run bọ́ sànù wa afásàlàyé fún wa pé ẹni ọba ṣe bẹ́ẹ̀ tọ́mọ orúkú mi papọ̀ mọ́ ọlọ́run ọlọ́run bò ní ṣàforíjì fún ṣùgbọ́n yóò máa ṣàforíjì fún níbi gbogbo nǹkan yòókù tó bá fẹ́ ọmọ yẹn ṣe kìbìlà ibi tá a fẹ́ lò gbẹnu ẹni ọba ború papọ̀ mọ́ ọlọ́run ọba pápá ti dọ́ọ̀dà dọ̀là àlàgbà àyìnlá irú ẹni bẹ́ẹ̀ ó ti sọnù ní sọnù tó kojú hàn ọlọ́run bá sọ náà yá mi pé wọ́n yóò ṣe tìbí lẹ́yìn ẹni ó bá mọ òun papọ̀ mọ́ lọ́run fàkọ̀dẹ̀ hábọ̀mọ̀ lọ́ alẹ́ ìrì jẹ̀nà àlùjẹ́nà ti bè wọ́ fún láìlà àlùjẹ́nà ti kiri ó ti bè wọ́ fún ẹ̀dẹ́kùn ìmọ̀mù tó wà lóńdè tí ń kí wọn bá wà tá a wà lẹ́yìn táwọn ò sì mọ̀ àwọn ò ní wọn wá fáin ṣùgbọ́n òun ṣe ibú wájú ọlọ́run kí lọ́lọ́run bá wí fàkọ̀dẹ̀ hábọ̀mọ̀ lọ́wọ́ alẹ́ yìí ọlọ́run bá ti sàlùjẹ́ náà lè wọ̀ fún láti wọ̀ oníwọ̀ wọ́n mọ̀ wáhú anna iná ní ibùdó sí rẹ̀ ọmọ lè bọ̀ lè mí nàmínà ń sọ ọlọ́run ọba pẹ̀lú tí mo wú papọ̀ mọ́ òun ó pè lálábòsí nínú àyà yìí rẹ̀ tí wọ́n má lè bọ̀ lè mí nàmínà ń sọ òní sí aláìsẹ̀ bá lábòsí fáwọn alábòsí yìí àbòsítọ́ gajù ni kéèyàn mú kéèyàn mú nǹkan ẹ̀mí papọ̀ mọ́ ọlọ́run lóbi tó àbòsítọ́ gajù ni inna ṣiríkà làgọ́dọ̀ mi náà àwọn ìyá bọ́lá ọba ìṣọ́ fún wa nínú suratul An'am pé ẹ rí ìmọ̀ ogun àkọ́mọ́ lọ́wọ́ ọba làgọ́dọ̀ mú àwọn àbòsí tó tóbi àbòsí tó tóbi àwọn ọmọ làwọn náà bí dípò kọ́ mọ́ ṣe gẹ́gẹ́ bí ọmọ fún wa kájọ́bì fún sọ́ọ̀mù àgbèmí pé bàá mi màá mi ni wọ́n sọ pé bàá mi èyí kọ́ ló ti rí o bàbá mi náà níjà mi. Ah, ah, a yàrí o a sì bínú gan a máa sọ fún ọmọ pé ní mo bí ọ tí ìyá rẹ tó rẹ lómi ìlú tó wù ló bí ọ ní ìrọ̀lẹ́ ń pa bàbá mi bàbá mi ni a ah, èèyàn yàrí o ó lè dá ìmọ̀ sàgbèlà ọlọ́run ọba dá wa ó sọ fún òun ní ká máa ṣèjọ sùkú àwọn ọmọ ìjọ sùkú ẹ lómi tọ́lọ́run bá wá jẹ̀bi ọ̀lẹ́ ọlọ́run bọ̀ sí alábòsí ẹnìkan ọlọ́run bọ̀ sí alábòsí ẹnìkan tòun lè ti